wàhálà alèrí ọ̀sáàbí ìrọ̀mọ́ ọ̀lá. Inú àwọn questions bá béèrè èmi ó dáhùn yìí tó bá papọ̀ mọ́ lẹ́kẹ̀ẹ́ mi. Àṣé àsáàbí kó dáhùn èyí tó bá gbé dáhùn mọ́ bá ń dáhùn. gbogbo wa pé a kú sùúrù látàárọ̀. Ọlọ́run ọba tó dàrẹ́kì wá sírò nǹkan yìí ọlọ́dún wọn ládà rẹ̀. ẹ dákun fún mi láyè mi ò ní ánsà question yìí bẹ́ẹ̀sì lórí lọ ṣe béèrè mo fẹ́ ánsà rẹ̀ bẹ́ẹ̀sì ló ṣe súnmọ́ lecture sí àti bí question yẹn ṣe wà important sí gbogbo ẹ̀ náà ló wà important so àwọn tó bá kọ́ bẹ́ẹ̀ question kẹjọ kan mọ̀ bí i á dé bí question rẹ̀ a lè jù kẹ́ṣà kọ́ dárò ní ṣùgbọ́n kọ́ láwọ̀ kọ́ bí bẹ̀rẹ̀ ẹ̀ kẹ́ṣà tí kọ́kọ́ bí bẹ̀rẹ̀ ń bí o ní pé ṣé obìnrin mùsùlùmí tó lè fẹ́ kírísítẹ́nì kò lè fẹ́ obìnrin mùsùlùmí kò lè fẹ́ kírísítẹ́nì Ṣẹ́gbọ́ ni obìnrin Mùsùlùmí kò lè fẹ́ Kírísítẹ́nì bí ìjìmá pẹ̀lú àpamọ́pọ̀ gbogbo àwọn afá pẹ̀lú ayàkọ̀ àyìn. Kùránù sọ fún wa sílẹ́tì ìmọ̀mùtáhánà àbí sílẹ́tì ìmọ̀mùtáhánà nígbà tó lọ ń sọ̀dájọ́ àwọn obìnrin tó ṣe pé bóyá wọ́n yàtọ̀ yá àwọn kèfèrí wọ́n wá gba ìsìlámù wọ́n wá sọ ìjọra wá sí Mẹ̀dínà despite bá pé káyà yìí tó sọ̀kalẹ̀ ànábì sallallahu alaihi wasallam ti ní sílẹ̀ òde ibíyà ó ti ní tírítì tó ṣe pẹ̀lú àwọn kìtìrí pé àwọn tó bá wá látọ̀dọ̀ ti yín táwọn látọ̀dọ̀ wà nábì táwọn oṣù islamu wọn táwọn sọ́dọ̀ àwọn kìtìrí àwọn kìtìrí làwọn ò ní dá padà ẹni tó bá látọ̀dọ̀ àwọn kìtìrí táwọn sọ́dọ̀ ànábì sallallahu alaihi ní ọlọ́ni níjọ́ táwọn obìnrin tó jẹ́ mọ́bìnrin bá ti dé tọ́sílẹ́dọ̀ ní tẹ́ẹ̀tì wọn pé mọ́bìnrin ni wọ́n tó bá wà sí yí pẹ̀lú ọdún tẹ́ẹ̀tì wọn pé mọ́bìnrin wọn fà látàrí jù wù wọ́n na ilẹ̀ kò fà ẹ má dá wọn padà sọ́dọ̀ àwọn kìfìrí mọ́ láhùn na hìlù láhùn wọláhùn yẹ hìlù ẹ̀yẹ lẹ́ẹ̀ wọ́lá ń yẹ ṣèlú nàlà hùn obìnrin mùsùlùmí ò lè wà lábẹ́ kékeré ó sì hàn yẹ kó yóò bá lè kú a sọ pé pẹ̀lú òfin ṣẹ̀ríà ọkọ ọkọ ló pàṣẹ ọkọ ọmọ tó ń jẹ́ mùsùlùmí wà kékeré ṣé òun wà pàṣẹ fún kẹ́ni yẹn gbọ́ kọ́dà bẹ́ẹ̀ mùsùlùmí bá ṣe ní tẹ́kẹ̀ tó lóun lọ lè bá ẹ̀ lábẹ̀dẹ̀gbẹ̀ kìí sí ìyàwó rẹ̀ kò bá ní sàtífíkẹ́tì wẹ́dí as far as ṣẹlẹ̀ ìsọ̀nsán sí ìyàwó láàrin wọn ní ṣókí nìyẹn ọ̀pẹ́ṣẹ̀ lẹ́ẹ̀kejì nígbà tí mo sọ̀rọ̀ ó lóò pé tóbìnrin bá fẹ́ sí kí pé a dákò ní kí n máa lọ ẹlẹ́dẹ̀ ẹ̀kọ́ rẹ̀ a ní yóò fún sàdá àti rẹ̀ padà wọ́n á bèèrè gbà ah, ṣé tọkùnrin náà bá fẹ́ kọ́lẹ̀ sógbó ìfúnfàjì sí rẹ̀ padà ẹgbẹ́gbẹ́ ìgbẹ́ṣẹ̀ yìí kò mọ ṣẹ̀ríà kò fún wá tún lọ́pọlọ tó dìná ìdí ìṣẹ̀fẹ́ nìyẹn ni pé obìnrin tó ti márì tẹ́lẹ̀ tọ́kọ̀ ẹlẹ̀ sọ́run lè rí márì ni ṣe kò nígbà sàdá ìjẹ́ àbí nígbà tó ti fàjí níbi àbí obìnrin tọ́kọ̀ ẹlẹ̀ àbúkọ́kọ́ rẹ̀ kú tó náà bá fẹ́ rí márì sọ owó òtọ́ ìsàdá àti ìgbẹ̀rẹ̀ Tó hmm? ẹgbọ́n bá mẹ́rin yẹn ni kò bá ìwò ní kó bá mi dáhùn fún àjọ ẹ̀ṣọ́. Ìgbé tí wọ́n náà gbà pé ká sọ pé àbáwébèrè kan tọkọ̀rẹ́ bá kú. Àbí tí wọ́n dá ìfọ́sẹ̀ tó bá fẹ́ má rí kádà ìwò ìtọ́ ní sàdá àti òtò ní pé kò ní bàjínìtì náà. Abẹ́ntán rèébù. Ta ló sọ fún ọ pé bàjínìtì làásán sàdá kì. Ṣé wọ́n ra obìnrin ni? tó bá ṣe kó bá gbé sí rírà ni nínú ṣẹ̀ríà èèyàn máa ń tẹ́ẹ̀kì nǹkan tẹ́ẹ̀ bá fẹ́ rà ní. ẹgbọ́n omi náà ti so obìnrin di kọmọ́dítì ṣé kọmọ́dítì ọlá ń pè á tá à ń wí náà lẹ́nu ilé mọ́mọ́ àmára pé ní ah, oke nígbàtẹ́ni tó ṣe òṣọ́pọ̀ ilé òsì kí ni virginity ibẹ̀ ṣọ́wà tó lẹ́sọ̀ padà owó virginity ní sọ ìkejì báwa béèrè tí èdè kún fún ẹnìyàn ni pé ṣé nígbàtẹ́ni yìí tá pé yóò fún èyí lówó padà tó tóbìnrin náà jọ ń rẹ̀ àti kó dówó oúnjẹ náà padà oúnjẹ hmm, ìgbẹ́ni ò bá ti ní pé ah ṣé tọkùnrin náà bá kó obìnrin lẹ̀ ṣé nǹkan kan ń bẹ tóbìnrin náà gbà òun ni pẹ́ṣẹ̀ lẹ́ kejì tí yẹn lọ àmọ́ fagility ọ̀rọ̀ ọgbẹ́ gbogbo àti sọ̀rọ̀ pé ta sọ ó jọ bí gbogbo yá àwọn obìnrin là ń sọ ráìtì wọ̀ òun náà gbogbo ẹ̀sẹ̀ǹdì ẹ̀gbẹ́ obìnrin ẹ̀rí tí ẹ̀ ẹ̀sìn gbogbo mo ti sáìdì àwọn ọdún fagility sí ẹ̀sìn làwa ń sọ ò àìsọ feminism àti sọ jákujàku anybody

ó ní nǹkan tá fún ara mọ́tò àdúgbò àti kọ́lẹ̀ tán ilé wa náà ni ó ti ṣe ìdá ní gbogbo bàbá àti kọ́lẹ̀ táwọn táà lè ní access sí mọ́ láti máa fún lóúnjẹ kọ́lá àlẹ́ fún lówó tí kò wá ní dọkumẹ́ntì wọ́n ní mọ̀tàlọ́kọ́tì mọ̀tàrún bí màbòs ọlọ́pẹ́ irú ilé yẹn lẹ́ẹ̀ká béèrè pé provision wo àmọ́lọ́ àwọn pẹ́ṣẹ̀ yìí ó sì ó sì gbọ́jọ́ so Khadija tó fẹ́ ànábì sallallahu alaihi wasallam tó ti fọ́kọ méjì tẹ́lẹ̀ òun kọ́ ni bẹ́ẹ̀ tún nàní láwọn àti ó sì wo là ń béèrè fún ara rẹ̀ táà ṣeré nígbà yìí bó ṣe wà ní Ah, question tó tẹ̀lé ẹnìkan béèrè pé báwo lèèyàn ṣe lè kóòpù pẹ̀lú ọkùnrin tí ò lọ gba àwọn love language star wii hmm? ṣe rí èyí ó kọ́kọ́ mọ̀ pé ṣé kó mọ̀ ẹ́ ni àbí kò ṣe tán láti ṣe déédà ìmọ́mọ̀ nìkan ẹ́ ẹ̀lẹ́ mọ̀ tán kó fìfẹ́ aláìláì ẹ́ pé èmi ó bàbá tèmi tèmi bá ìwé ìdèrè mi bá àwẹ̀ òṣì bẹ̀ kìí hmm? so ilé yóò ṣe communication náà ni ẹni máa tí mo ń sọ̀rọ̀ mo sọ débi pé èyí ó discover rẹ̀ ẹni tó wọn ò bá fẹ́ ka discover rẹ̀ ó sọ fún ewu pé tó bá fẹ́ gbá mi tó bá fẹ́ gẹ́ẹ̀dì nǹkan tó ṣe tó bá sọ fún ó wá jẹ́ kó yé rí pé kìíní ìrìn kéré lọ́dọ̀ rẹ̀ orí mọ́ta àpọ̀ ṣẹ́wà olókojú kéré wo ẹ́ ó wá kọ́lá attention sọ pé nǹkan márùn-ún ládákọ ìwọ́n náà wá kọ́lá attention sí ìyí tó jẹ́ jẹ́ náà tóun náà kà fún ọkùnrin ní ẹgbẹ́ tí ìwọ́n náà mọ̀ èyí tó jẹ́ jẹ́ bóyá pé tẹ bá ti fún lóúnjẹ inú rẹ̀ ó dùn ìwọ́n náà rùjọ́ ìjẹ́jọ́ kan tó bá bí bẹ́ẹ̀ ẹ̀hẹ́ sórí bó ṣe dùn ọ̀rùn àrùn bẹ́ẹ̀ náà ni oúnjẹ tí wọn náà bá ṣe lé yóò wà pé àṣòkò yẹ kó jẹ́ nǹkan kan náà pé ìwọ́n sì pínlẹ̀ pàtàkì sí ọ́ pé àkọ́bá ti ṣe lè máa ṣe dáadáa sọ pé tèmi náà lélẹ̀ kìí sì sí láti tó jẹ́ nǹkan kan náà ẹ ibi tẹ́yìn ó ti bẹ̀rẹ̀ discussion ẹlòmíì bẹ̀ tí ó fi pé tí nǹkan ò bá ti wà important lọ́dọ̀ òun bẹ́ẹ̀ kò wà important lọ́dọ̀ the other side yóò dé àzú pé tí bá mú náà wọn tó náà lọ́gbọ̀dọ̀ mú jọ dáta ìná àmú kó má ṣe bẹ́ẹ̀ ìwọ lọ́gbọ̀ náà ó yàtọ̀ sí ara nǹkan mélòó jẹ́ primary fọ́ ìjọ secondary school mélòó sì tó bẹ̀rẹ̀ láti bẹ̀ bọ́sẹ̀ tó bá yẹ pé ẹ̀sẹ̀ ọlọ́run ọba làbábẹ̀ kan bí ó di gbèsè ayé wa ọlọ́run ọba ti fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀nà náà sì ní kásìtì ọlọ́run àná bẹ́ẹ̀ bá ṣe tọ́jú ìbáṣe kéèyàn wu ẹni kéèyàn olùgbé olùgbọ́rọ̀ sílẹ̀ kéèyàn wá mọ̀mọ̀ sọ fún pé lókù òun ń sọ fún oníṣẹ́ kó tó di iṣu òun kò nǹkan yìí wá ìfọ́táǹtì ìṣẹ́mi ọgbẹ́ni wọ́n bá sọ fún pé ó gbọ́ ọ̀rọ̀ ó lọ gbé nǹkan tó bá le fún láti ṣe yóò compromise náà ni marriage is about compromise the analysis sọ ewu فلا جناح علينا أن يصلح والصلح خير bẹ́ẹ̀ ni bá ń ti pé ah bá ti ń lọ bá ti ń lọ ilé ìsìn ọkọ mi yìí kò ní fẹ́ láìkì ní yóò fẹ́ gbójúgbò àbí yóò fẹ́ máa lu high-handedness fún mi kò sí láìsí kó tìrì ẹ́fẹ̀ kan bí ìlókè tó bá ṣe yí pé n tó fà á tó fi ń jìnà sí mi ni pé bóyá tó pé ìnáwó mi pọ̀ mo lè gbójú kùn kò lè gbé nǹkan ẹ̀ orí pàápàá ní ayé sí ẹ̀há yóò sí ẹ̀há táwa ń kà nínú ìrá ètò kọ́mọlọ́dọ̀ ti wa kò gbé ìtumọ̀ rẹ̀ jáde hmm? èyí ló gbé jáde ni ayé àtàkọ́ làhà a ó lè sọ làhà tàsọ́lù gẹ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ mú ilẹ̀ kìí ṣe túlù pé àtúnṣe tàsọ́lù ní pé kí èyàn ti tànáàzù kí wọ́n yọ díẹ̀ kú kí èyàn yọ díẹ̀ kú kí lóòótọ́ ẹ̀tọ́ mi ni bẹ̀rẹ̀ ṣe láti fọ̀gbọ́ ẹ̀ àdíjì ti wà wọ́n ni wọ̀sùn mú ayẹ̀ tí ẹni tó bá lọ fún wọn bá gbé márùn tó bá gbé lóòótọ́ ọgbẹ́ lórí ìyàwó rẹ̀ yóò ara compromise mẹ́rin ló bá lè ṣẹ́tọ̀ obìnrin náà appreciate ẹ̀ bẹ́ẹ̀ náà lògbìn náà ṣe fún ọkọ rẹ̀ náà láàárín ẹmu àti intoxication pé wọ́n méjì ló lọ pẹ̀lú nǹkan sí intoxicate pẹ́sìtìkù question ṣé kìíní ó ní property pé ó lè intoxicate one. Hmm? now ọ wá kú pé volume báyìí at this volume ẹ eh, kò ní intoxicate but tó bá gbé volume báyìí yóò intoxicate àbí at this stage kò ní intoxicate but tó bá dé stage yóò intoxicate tó sáà ti ní. property pé intoxicant wà ń bẹ̀ which is fentanyl ẹ́ àrọ́mù ma áskara ẹ́ kẹfìrúhù bákọ̀ lílo haram nǹkan tó bá ṣe pé tẹ́yà bá mu púpọ̀ ń bẹ̀ yóò intoxicate náà kékeré rẹ̀ náà tí ó intoxicate àrọ́mù lòun so ẹmu ẹ̀fà náà náà ló hmm? so the fact pé kò fi stage láàmà báwo lè ẹ́ ṣe lè bóbìnrin wí tó bá ṣe aláwọ̀ bá kálẹ̀ fún wa ní Kùránì ṣùgbọ́n bọ́láwọ̀ bá ṣe kálẹ̀ fún wa àkọ́kọ́ ní ká gbọ́yé ọkùnrin lọ́gbá obìnrin èèyàn ní ó wo èyí tó bá wá effective fún ẹ́ àwọn bọ́lá ṣe kálẹ̀ ni pé àwọn tẹ́ bá bílì pé wọ́n ṣe lòṣùrù lòṣùrù ní wípé kí obìnrin náà ti gìràgìrà sọ́kọ rẹ̀ ó yapa àṣẹ rẹ̀ kò gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ ṣùgbọ́n ẹ̀dá kòtòrò lọ́mọ fẹ́ bẹ̀ wá fẹ́ bẹ̀ wá ní lọ́rọ̀ bí ìyàwó ìbínú méjì ni máa ń wá ìṣesí méjì ni máa ń wá obìnrin ó ṣe nǹkan tọ́lọ́run ọmọ òfẹ́ gẹ́bí ọkọ èèyàn gbọ́dọ̀ bí obìnrin ó ṣe nǹkan tó èèyàn òfẹ́ gẹ́gẹ́ bí ọkọ èèyàn gbọ́dọ̀ bínú ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbáńtà àmọ́ ń gbọ́ táwọn èèyàn máa ń ṣe ìjọ́ tóbìnrin bá ṣe táwọn òfẹ́ nìkan ni wọ́n máa ń sọ báwọn fẹ́ pọ́níṣì ẹ̀rọ ẹ̀kọ́ mi tóbìnrin bá ṣe tọ́lọ́run ọbọ̀ òfẹ́ ìgbà oúnjẹ gẹ́gẹ́ nìyẹn máa ń bọ́lọ̀ bínú

kọ́dẹ̀ èèyàn lè gùn lẹ́tọ̀ọ́ ti èèyàn ó bẹ́ kọ punishment ẹgbọ́ ẹ̀tọ́ ti èèyàn àmọ́ gẹ́gọ́ kan náà mọ̀ṣáyé wá sí sọ pé níjọ́ tẹ̀yìn ò bá ti gbọ́ lọ́rùn ọba bínú níbi ìpínlẹ̀ ọlọ́run bá sábà máa ń lo obìnrin láti máa gbẹ gàgà ìyà ni wọ́n gẹ́ ń jẹ kò tó wá kò fẹ́ bí ìyàjẹ yẹn ìyà lẹ́nu ní ìjẹ̀bú kèlélẹ̀ kò tẹ̀lé mi

láti ní kóbìnrin tó dúró dédé ọ̀bẹ́ bá ti ní ó jẹ́ ẹgbẹ́ ti jẹ́ láì pé mọ́ sí sọ pé kí ẹgbẹ́ gbé kí ní ìsí ìbà yìí ẹgbá èyàn náà ló fẹ́ mọ obìnrin sí ọlọ́run bá fún ọlágbára oṣù bá bẹ́ẹ̀ bá mọ̀ pé kéèyàn má lọ obìnrin yóò gbọ́ kéèyàn má ṣàì nínà hmm? gbọ́ ò kí ló fà àwọn òta gbogbo èèyàn lé lóbìnrin o kùránì sọ kò sí ní ìtumọ̀ ẹ gbogbo àwọn ẹ̀dá ń tarọ́ kéèyàn bá lè ìdúró náà fi ara fún ìjúmọ̀ rẹ̀ ìjúmọ̀ rẹ̀ gbọ́nù ẹ̀yìn kájú ìbò náà àtà lọlé sákò ní egun ìjúmọ̀ rẹ̀ gbọ́nù ẹ́ tọ́ àmọ́ sẹ́nà pé tọ́láríkẹ́ ìbá kọ́yàn náà lẹ́kọ̀ọ́ ìgbà mí ń bẹ tó ṣe pé ìfẹ́ náà pé mo fẹ́ gbẹ̀sán ní hmm? ìmọ̀ ń jẹ́ kéèyàn ẹ̀ sí ìdí téèyàn ṣe. Jẹ́ mo bẹ́ẹ̀ pé ẹn tó bá ṣẹ́yàn lè fi bí wọ́n tí ń fi ìlú pé ìtò ló fẹ́ fi mọ́mọ́ kò pé ìlú òun ó lè kọjá là nítorí náà tí ìbàlẹ̀ àgọ́ ẹ̀jẹ̀ kí ẹ má tra ìnira kìí ti wájú ó tọ́ láwọn rẹ̀ kìí ti nígbà ní wípé ẹ gbọ́dọ̀ náà ẹgbẹ́ tọ́rọ̀ wọn bá gba ní náà ẹ lè nà wọ́n ní àmọ́ lè yíwọ́ ní ti báyìí pẹ̀lú ilé ayé tá a wà wọ́n ti pọ́ǹpù ẹ́gò lórí àwọn obìnrin náà pẹ̀lú ti pọ́ǹpù ọkùnrin òun bẹ̀ kan ní ẹ́gò ẹ́gò náà lédè ń jẹ́kùnrin obìnrin wọ́n ti pọ́ǹpù ẹ́gò sórí tiẹ̀ náà débi wípé ìjọ ti nà yóò wà mọ́ àgbèsì lẹ́ẹ̀tì ni lẹ́ẹ̀tì lẹ́ẹ̀tì lómi tó bá gbé ná ìyàwó rẹ̀ báyìí kò ní stop mọ́ obìnrin ló ti yàwó rẹ̀ sí. àfẹ́ kó yàwó rẹ̀ sí o afẹ́ tó ń ṣe ni tó bá ti mọ̀ pé nínú òde kó yàwó rẹ̀ sí àbọ̀ èdè àbọ̀ èdè ní láńgbéèjì mi ó bá ti pàṣẹ ọba ní láńgbéèjì rẹ̀ ẹ́ pé mo ti dojọ́ tó ń sọ ìyàwó àǹtí ẹ̀ lójú pé ràn aṣọ ìnira àbí tó bá ti sọ ọ̀pọ̀ púpọ̀ tí ó ló fi mọ̀ kò sẹ́ńtì òun language so kéèyàn wò èyí tí ó bá wá effective kò á lè dá sọ pé àwọn tẹ́ ẹ bá ń páyà pé wọ́n lè ṣe gbìràgbìrà tí wọ́n yapa àṣẹ yín àmáṣe ọlọ́run àkọ́kọ́ lẹ́nu fi sọ fa ìgò òhùnà ẹ bá wọn sọ̀rọ̀ dáadáa ìfúwà ìfúwà tó tó dáa ẹni ọkùnrin tó bá ṣe tán láti gbà nǹkan mọ́ra gbáṣíá yóò sì ọ̀gá lò lẹ́wọ̀n wahjuruhunna fún mẹ́fìlì mọ̀bọ́dé ẹdún wò pé bọ́yá tẹ bá pa wọ́n tì nílé tẹ̀sùn mọ́ wọn bọ́yá rí wọn wọ́n tẹ̀lé bọ̀ fún ẹ̀yìn àwọn èyí tó bá wà effective ni àmọ́ nínú àwọn ògbọ́dọ̀ jẹ́ nínú ẹ̀tún ìgbàgbọ́ sí wọn láàrùn ẹgbọ́n mi tó kìí ṣe pé nínà ìbínú pé mo fẹ́ gbẹ̀ ìsan ẹgbọ́n mi alẹ́sẹ̀sẹ́lá àgbẹ̀ pẹ̀lú àdéṣà àìṣà kò lọ bẹ̀rẹ̀ rẹ̀ rí alẹ́sẹ̀sẹ́lá ṣe bẹ̀rẹ̀ àmọ́ kò sọ pé kò tọ́ ó ti tẹ́ ìdí ó lè nígbà kan mà pé ọkùnrin lè fọ́n ó lè dáhùn lẹ́kọ̀ọ́ tó hmm? kìí sọ̀rọ̀ pé wá gbé wọn ní etí aṣọ ẹnìbọ̀ ìfẹ́ ìbá fi ti aṣọ nàkọ̀nàkọ̀ náà ẹlẹ́gẹ̀ẹ́ tán láfíríkà kan lọ́fíkà fún yóò gbọ́n bá òṣèré mi kọ́lá gan ó tó lè máa fi ọjọ́ àdàgbà ó ń fa fẹ́fẹ́ sí mi ó tún á bínú sí pé máa fẹ́ máa fẹ́ ìgbà àkọ́kọ́ àmọ́ kìí ṣe nǹkan tí ó dọ̀gbẹ̀ sí ọ̀la bọ̀bí ẹ̀ bá lè àbọ̀ ìjẹ̀ ìdìbẹ̀ torí reality àsìkò ẹgbẹ́ mi yé. الله عليك نعم ẹ̀hẹ́n lẹ́nà àkọ́kọ́ èèyàn ò lè gbá gbogbo tó kò lè jẹun ó àtọkùnrin àtóbìnrin àtọmọ kékeré àrọ́mù nínú kéèyàn létí ẹgbọ́n àtọmọ kékeré Ẹ̀ẹ́sẹ́ ọmọ tó fà táàrẹ fẹ́ wọn gbọ́n létí lójú. Ṣẹ́rí ojú yẹn gẹ̀gẹ̀ ló ní ìlara rẹ̀. Ó fẹ́ yẹ̀yẹ́ ni. Yẹ̀yẹ́ náà ló ń kálukú tájẹ́ pé kí n gbá ní ojú ojú náà ni. Pé bíkọ́sì mọ̀ pé tí mo bá lẹ́nu. Ẹ mo gbójú ẹ̀jẹ̀ ẹ̀. Atọ́kùnrin àtobìnrin àtọmọ kékeré. Àrọ́mù ní kẹ́ẹ̀ gbá ẹ̀ lójú. Yẹ̀yẹ́ ń lẹ ojú. Lọ́sàn-án. Tọ́ Tókò bléèdù ọkọ̀ bléèdù ẹ̀hàn. Ọba ti mọ̀ pé òun lè mánéjì áńgà rẹ̀ kẹ̀kẹ́ náà gbàrá òtù. Wọ́n sọ pé túláàsì ní kò náà tó wà lára mo ti rí súnà kan tí ìtẹ̀ tí ṣe ọ̀kan ti wà báyìí tí nígbà mílíọ̀n fẹ́ kákọ́ ládá fún ọjọ́ òṣìṣẹ́ náà ni ò lẹ́nà nìkan béèrè pé ẹni tí bá ń wo móbì tí wo móbì ọkùnrin wo móbì àwọn ọmọ abẹ̀kílẹ̀ yẹn lè ṣe ìgbó ṣe àwọn ọkọ̀ ni pé sáko tẹ bá ọ̀bùdáàbù dáadáa ẹ̀yìn ó rí pé níbi lẹ́kṣọ̀ mi tí mo ṣe gẹ́gẹ́ bí sọ pé concentrate náà lórí ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin tó ṣẹlẹ̀ ó ní wípé òun náà lọ́lọ́wọ́n ọba ẹ̀ka gbé títò ilé sí lọ́wọ́ kò yẹ kó dé lẹ́bù wípé ọkùnrin gan ni ó mọ̀ ṣe tí ò yẹ kó ṣe tó wà lóbìnrin ló sọ pé bó láti bá a sọ̀rọ̀ ẹgbó ti change ọ̀gá náà ní ń dàrú bọ̀tẹ́ ìyàn bá wo orí ilé ìyàn nǹkan ohun tó jọ ọ̀láwọ̀ alam òní kíkó sí nígbà táà méjì ó fẹ́ kan fẹ́ra wọn kò tí ì gbọ́yé

o fọ opportunity ìgbẹ́lógbògbò ọ̀sọ̀ ara rẹ̀ di aláṣẹ eh yes lọ́dọ̀ ebi a àfá bá ń kọ́lá ń so mọ̀ pé nígbà tẹ́ ìfẹ́ra yín náà tẹ́lẹ̀ kò gbogbo bẹ̀ wọn àfáwọn bẹ́ẹ̀ nígbà náà ti

àwọn obìnrin tá máa tírẹ́nì yẹn talókọ wọn àbí káàkiri ẹni tó béèrè question káàkiri òun jẹ́ ìyá báyìí àbí òun kọ́ ọmọ obìnrin ó ní ìkọ́kọ́ tiẹ̀ náà kò sí dáadáa òun dá lòun fi máa tó yẹ kó kọ́ ọmọbìnrin rẹ̀ ṣe bí ọkùnrin náà láìfẹ́ kó náà kọ́ ọmọkùnrin rẹ̀ kí ló wá dé tẹ́ láwọn ọmọkùnrin òkan ó nìyí tó bá ti pé bàbá bá dá síyàwó ẹ̀

àwọn èèyàn sì kọ́ nǹkan dáadáa lọ́dọ̀ àwọn bàbá tó jẹ́ bàbá dáadáa ẹlòmí ò sọ fún ọ pé á ah, ní gbogbo táàbù tó ń gbé pẹ̀lú dáàdì báyìí kò sí wọ́nà màmá mi rí kò sí kọlù lọ́gbà tí wọ́n lórí sẹ́mínà nì ẹgbẹ̀ tó pàtàkì lóòtọ́ ẹni tàbá rí tó bá wá ní àbí tó ní tó tún gbọdọ̀ tó ní kí perspective rẹ̀ fẹ́ onímọ̀ tó bá jẹ́ àwọn náà wà ní sáwọn náà ń gbọ́ báyìí ògá má tó tẹ́ẹ̀kì ẹni ẹ́ sì méjì kílẹ̀ pé àwọn obìnrin máa ń sáṣe èyí ò ló kọ̀rẹ́ẹ̀tì tán ẹgbọ́n kò kọ̀rẹ́ẹ̀tì tán ìbá àkọ́kọ́ ọmọ bí ó ṣe dáná tó wá sọ wípé bọ́yá ọmọ òun náà kọ́ kò ní lè má lọ bú ọkọ rẹ̀ ni bọ́yá tó náà wíyá ìgbọ́ ọgbẹ́ ìlú ìgbẹ́ náà tó náà bú ọkọ tẹ̀ wọ́n bá gbóngbó ìyànjú náà ni kìí ṣe tọkùnrin là ń ṣe kìí ṣe tóbìnrin là sàdáàkì tó ní ládá ju oge lọ ọ̀rọ̀ sàdáàkì sọ̀rọ̀ ládá ẹgbọ́ àwọn fún ọ ní nǹkan tó jẹ́ tọ́ rẹ ẹ ọwọ́ lọ́fẹ́ gbọ́lá wá wọ́n gbọ́dọ̀ wọ́n fún ládá náà wọ́n ló ń bá nǹkan. Àmọ́ pé kó bá ṣe pé èyàn bá ti jẹ́ ah torí pé kò ánà ọ̀rọ̀ ọlọ́run ni. Torí pé mo fẹ́ ṣèdẹ̀kùn fọ́kùnrin yìí tó bá lọ́yìn obìnrin tó lọ́lá jù lẹ́ni tó bá ti pé ìnáwó rẹ̀ bá kú àbó ìlàlúgbàlágbàgbà rẹ̀ èyí mọ́ irú ẹni wọ́n gbà ládà ẹgbọ́n mi yóò gbà ládà àmọ́ta oríkè bá ṣe torí fínkè lẹ́yìn ló kàró kánẹ́bí sọ́lọ́lá ọ̀sọ́lá tó dákọ kó kan ní àlẹ́bí o tó sọ́wọ́ ní òkárin bí ẹ̀bá jẹ́ gba aládá ní mo sọ ìyẹn lè aládá àmúdà ẹ̀dá pẹ̀jọ́ hàn sáwọn ọkùnrin wípé ẹ̀tọ́ rẹ ni òwò ọkàn bùn wọ́n bá padà ṣe tán padà máa ọ̀pọ̀ pé èsì ládá lọ́wọ́ ẹ̀hẹ̀ẹ̀kẹ́ ká má gbèsè lẹ́bù ládá sọ pé kó sọ́n kùránì kùránì àwọn àlàǹkà tó lè sọ ọgbọ́n èmi èsè iṣu wọ́n sàbá kí rẹ̀ tó bá bẹ́ bọ̀ wọ́n ló wálẹ̀ kó jẹ́ kó mọ̀ pé láwọn ó pàtàkì ọlọ́wàlà a lè gba kí kan sí ó ti gbà á èyí tó gbà á lọ́wọ́ fa àgbàkà sí ẹgbọ́ ọlọ́fà ẹ ó lè farabalẹ̀ sórí bọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ó báláǹsì pa iná ẹ̀ ní pé ṣe rí nínú Islam kí a kọ́kọ́ ẹ̀rọ pé bèèrè ọgbé má dẹ̀ jí pẹ̀lú ẹ̀ kọ́kọ́ náà ọgbé má dẹ̀ jí pẹ̀lú ẹ̀ kọ́kọ́ ìjọ parọ́ fún àwọn sórí tó bèèrè kó mọ bọ́kọ rẹ̀ dàjù bẹ́ẹ̀ lọ kó ní àwọn ọkọ̀ wọn wà responsible kankan tó wà ní gbogbo ojú ayé rẹ̀ lọ́dẹ ṣiṣẹ́ ó wá ní mọ́tò ó lówó ó ní gbogbo ẹ̀ tó fáfẹ́ gómìnà bá sì jẹ́ ìyàwó ọkọ rẹ̀ gómìnà yẹn bá kọ́kọ́ kú sáwájú ọkọ ẹ̀ ó kéré ju ọkọ̀ ó gbà wà nù bá fọ́ òdodo jẹ lójú rẹ̀ ẹgbọ́n ó kéré ju wà nù bá fọ́ tó bá ṣe pé obìnrin bá bímọ bóyá bímọ fún àbójúmọ̀ fẹ́ lómi tí ò bá bímọ rárá háàfù rẹ̀ ló jẹ

ó gbà wà lọ́gbà 8 so irú èèyàn lẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọ̀ ti sùn yẹn papọ̀ tó bá hùn kílẹ̀ máa ń dàrú òdíjà kẹ́kẹ́ ẹgbẹ́ òjò jẹ́ bó bá ti mọ̀ pé kó rò pé á ah, ilé ò tẹ́mi lọ́rùn tó fi kó burú bèbè sáyé tó bá ti sá tó bá fi kú síbẹ̀ ò ní ṣe so má wàá bínú sórí sàdá àti gbàgbà ìfẹ́ láti ṣe ọlọ́run bá ní tó pẹ̀lú sàdá àti lọ lọ́dọ̀ àwọn orin tẹ́yìn náà ti jọ ṣe ẹ̀ náà pọ̀ lọ́dọ̀ àbí ìdùnnú tẹ́jọ ṣe náà pọ̀ inú ìbàdá àti mo bá gbà dípò ní èyí tó gba ọlọ́run fà gbọ́n káṣì wọ́n sí àlùmọ́ àmì ìtọ́jú àwọn abẹ ọlọ́run jẹ́ ọlá rẹ̀ pé ìjọ pọ̀ jùlọ ó ṣe é fún èèyàn tó bá ti tó bá ṣe ń pé háìdì yẹn bá ti gbọ̀gbọ̀ háìdì bá ta sáwẹ̀ tó bá ti wẹ̀wẹ̀ háìdì yẹn yẹn lọ́dà ìlú ti kó sí bọ̀ tó bá ṣe rí pé bóyá nìsí nígbà tó ń ṣe háìdì lọ́wọ́ òun wá gbogbo ó wá sùn tó ń náà lálá àdúgbò ìwé kan eh, kan ọgbà ìdígbẹ́tọ̀ àgbò àwọn irun wa ju bá ṣèṣe ti yánúbà lọ́nà rẹ̀ àníyàn ló kàn yàtọ̀ bọ̀tẹ́jẹ̀ bá ti dá èèyàn lè kí òfin haiti so ìwẹ̀ tí ó wẹ̀ gbà yánúbà ló jẹ́ tí ilé ìyàmọ́ ìgbàtẹ́jẹ̀ fi dá bá ti dá tí haiti bá wá wá ìwẹ̀ yọ̀ kan gbé so tó wà níbi àwọn ọmọ ilé àwọn kò ṣe ẹkọ́kọ́ ánsà ilé yẹn náà kátó wá ánsà question kádàrà torí pé ilé ìlú ṣe pẹ̀lú lecture ah. Ah. ẹni ṣe kádàrà ṣe change tó lè change àwọn èèyàn ọmọ tí wọ́n wọ́n kà ń yí ìmọ̀ ni wọ́n gbọ́gbọ́ àwọn àbáǹsọ kọ́dàrá wọ́n ìbára sọ ǹjẹ́ ẹ̀mọ̀ pé tí ń jẹ́ kọ́dàrù ìkẹ́kọ̀ọ́ olé kì í àbí tó bá tó ṣẹlẹ̀ ẹ́ tẹ́ ẹ bá gbọ́ bá ní kádàrá mi ní kíní ní bóòlù sí mọ̀ kìí kádàrá ní rẹ ni ọgbọ́ wù kó ṣẹlẹ̀ pé

but a máa ń jọ́ọ̀bù á sì pé bẹ́ẹ̀ lọ́dá kọ́kọ́ dá pé ọ̀rẹ́ ìdíkà wà náà mọ̀ òṣìbá ti fẹ́ mọ̀ náà ọlọ́ọ̀fì pamọ́ sọ́dọ̀ ẹ̀ nìyà ẹ tó sọ fún wa pé ṣe sọ fún wa làwa ń gbọ́ yé nǹkan sọ fún wa pé kọ́dà wà kùránì náà sọ kí ló fà kí ni information wa pé tí ti ṣẹlẹ̀ tán tí ò wá bọ́ lára mu tí lè ké kẹ́ má fi banú jẹ́ jù lórí nǹkan tẹ́ lé tẹ́ bá ògbèbá nǹkan tí wọ́n kiri ògbọ́n ó ọlọ́ ti kádà ara rẹ̀ ìtọ́fẹ́ kò sí lásánù kẹ́ẹ́sẹ́ tó wọ́n ní kó máa ilé káàkiri ìtọ́kàwọ̀ àtìbáàbù nìkan ló tàn ní ìsọ́fì àtìkù tó wọ̀ tí ìrẹsì haram ìyẹn ló bàbá lọ hmm? níjọ́ tó bá tó bá ti rí tán pé ìtọ́fì mo ti ní ìṣẹ̀lẹ̀ tó ti rí ọmọkọ́ náà bá ti mà sí òníkọ́dá níjọ́ tó bá ti rí tó bá bọ́ tó bá ṣẹlẹ̀ tán làwá tó mọ̀ nǹkan dá tí ò bá ti ṣẹlẹ̀ àmọ́ tó yẹ yí ọlọ́nìké látàṣọ àlàmọ́ fátakùn ní tó bá bọ́mọ ilé ọkẹ mọ́ bànújẹ́ jù wà látàfọ̀rọ̀ hù bì mọ́ àtàkùn èyí tó bá bọ́lọ́ bá ti lè kọ́ wọ̀nyí bàǹkan kẹ mọ́ yí so ìṣẹ́jọ́ ìbá ń sọ pé ìyàtọ̀ ilẹ̀ láàrin kọ́dà látàfọwọ́fà ẹni èwo ṣe ìtorí ṣẹlẹ̀ àbẹ́ ìtorí ṣẹlẹ̀ ṣe ìtorí ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ gọ́dọ̀ mi ẹ but in nígbà oṣù òní sábàbù ẹ̀ ẹ̀gbọ́n àfọwọ́bà tó nà sábàbù ni kí ẹ sọ pé lágbájá ní sí o lágbájá bímọ bó ṣe bímọ tá ọlọ́mọ báyìí ọlọ́ọ̀kadà àpò yóò bímọ àwùrẹ́ ní tó fi ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá mọ̀ sí then bóòlù ti wá bímọ ó fẹ́ yàwó ní sábàbí tó bá pé ìfífẹ́yàwó láfọwọ́ bá no problem lẹ́gbọ́nwé ẹ̀hẹ̀n alákọ̀ bó ti rí nù bọ̀táwọn yẹn jẹ́ ǹkapọ̀ yóò bá ló ní kọ́nsẹ́ẹ̀tì wípé yóò bá ní àwọn mìíràn ni pé àtúnlẹ̀yàn ẹgbẹ́kùn àdáyébá ìbò lọ́dáyébá àkọsẹ̀sẹ̀ kí lẹ́yìn kan ó ló ń kún lẹ́yìn ṣé ìwà náà ti ọ̀rẹ́ gbogbo ọba lọ́rin ìjẹ́ ìta ọba yìí ọba ọba yìí bàbá lọ́dọ̀ rẹ̀ tó ní ẹ̀mà ń sọ̀rọ̀ àkúnlẹ̀yìn àti ìrìnà pé èkó sákúnlẹ̀yìn kankan bóòlù ń lè wípé ọlọ́run ọba nígbàtà bẹ̀ yóò <laughs>

Kwẹ́sàn ni pé èmi àti yóò jọ ọmọ tọ́lọ́run bá kọ fún mi. Assumption ti wọ́n fífà mọ́ lẹ́bí bèrè question. End ni kọ́dà end. Pé ọmọ ilé ẹ̀gbọ́n nínú ọmọ ọlọ́run ọba ọlọ́run ọba ọmọ tí ó end jẹ gbọ́kú fi hàn wọ́n. But ìtọ́kàn wa ni pé òkè sọ́mọ yìí ṣé wọ́n bí àwọn òbí rẹ̀ sẹ́wọ̀n sùnmí ni wọ́n. Agbẹ́gbàjọ Mùsùlùmí fóònù náà tó bá àwọn òbí rẹ̀ jẹ́ Mùsùlùmí. Mùsùlùmí lákàtí tó bá kú ní kékeré bá ń gbogbo tàlágá mùsùlùmí rẹ̀ ẹ́ á sì ní mùsùlùmí torí pé á fún nídájọ́ àwọn òbí ẹ̀ ọmọ yìí tó bá ipá wọn tí èsè mùsùlùmí lọ́wọ́ gbọ́dọ̀ wọn ni wọ́n tọ́ ẹgbọ́n tọ́mọ ẹ̀ náà bá kú kékeré náà kọ́ òun náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáà sọ pé àìjẹ́ náà náà nílẹ̀ torí pé òun òkùnkùn àwọn àbá kan sọ pé òkè òun ló wà nínú àwọn tí ọlọ́run bó tẹ́ sí ìjà kìíyàmà pé èmi kẹ̀kan mọ tí ó jẹ́ ẹ́ndì rẹ̀ ọlọ́run ti mọ gbogbo kálukú ó sì kókó lélẹ̀ ayé ṣùgbọ́n kan fẹ́ fi hàn wá kẹ́ mọ́ sọ pálákò sí ni tábó ṣe ní kọ́dà bí kí lẹ́jọ́ àtọ́ pé wò mélòó ni mẹ́wàá mo máa bí ní ṣe eléyìí ẹ̀fù eléyìí tẹ́lú tó Tẹ́ẹ̀bá jẹ́ kó ṣe yóò ní àà òun ló máa máa kọ́ bẹ́ẹ̀ lọ ẹ̀fẹ́ máa ṣùjọ ọlọ́run. Ọlọ́run máa tó kálukú ó ṣe ṣùgbọ́n kẹ́ máa sọ pálábò sí ní ọgá ara ẹ lọ demonstrate nínú hmm? rẹ̀ sí. Àtẹni tán bí ní Mùsùlùmí, àtẹni tó fún kéde ọlọ́run tó kálukú ó jẹ ṣùgbọ́n àwọn ò mọ́ ìtó kálukú bá ṣe ilé ayé náà láàmà fi jọ́ọ̀jì. Ọlọ́run bá ti bá ká tó parí ẹ̀ so tí wọ́n mọ̀ ẹ̀yẹ́ bá kú ní kékeré ákàtí mùsùlùmí ẹ̀ pé wà jẹ́ náà lọ́pọ̀lọpọ̀ wà sọ àwọn àkọ́wọ́ tó tókè wọ́n tẹ́ẹ̀sì wọ́n gbá kìámà ọlọ́run sọ fọ́fọ́ ya di tí àtẹ́gbójá dàgbà sígbà tí dáwà dé tí ó tó kàmà kankan pé ọya gbogbo yí ẹ̀rọ ọlọ́nu náà àdéhìsì àlàáfíà ìmọ̀ òsàrẹ̀ àwọn sì máa lọ́nà lọ́wọ́ lọ́dárí ẹ̀rọ̀gẹ́dìláì lọ́pọ̀ fẹ́ demonstrate fún yìí tó ń bá sọ fún yín báwọn ilé ọmọ ẹ̀mẹ́ lẹ́ni kí ni wọ́n sí àwọn demonstrate ọlọ́ọ̀bá so ẹ má jọ́n fún yọ̀rọ̀ kọ́dá tí ìkọ̀wá ti ṣẹlẹ̀ àwọn òde máa ń